ó di nǹkan méjì àbí wàáyù máa rọ́jù lé mìíràn ùmọ́tí àdẹ̀ràkátì hùsọ̀lá fàlẹ́yùsọ̀lì nítorí náà ẹnikẹ́ni nínú ìjọ mi èyíkéyìí ọkùnrin nínú ìjọ mi tí irun bá bá níbikíbi kò kì í kọ́ máa sọ pé mi ò tí ì kan mọ́sálásí. níjọ́ òun àná lásìkò àwọn sọ̀hábà mọ́sálásí ọ̀pọ̀ wọ́n sì jẹ́ onírìn àjò ìnira ní àjẹ́ fún wọn tó bá já sí pé òfin tẹ́ ẹ̀ bá dé mọ́sálásí tí wọ́n kọ́ bí ilé ẹ̀ lè kírun wọ́n máa jẹ́ ìnira fún wọn ọlọ́run sì sọ pé òun ò fi ẹ̀sìn ní lára àjá sí pé kíkírun ní ilẹ̀ gbansasa yìí yóò wúlò pọ̀ fún àwọn onírìn àjò wọ́n máa wúlò pọ̀ fún àwọn onírìn àjò ẹ sì rí àwọn haúsá tẹ́ máa ń ṣèrìn àjò lọ ṣé wọ́n bá fẹ́ páàkì kírun wọ́n kàn ra páàkì sẹ́gbẹ̀ẹ́ ẹ́kspírẹ́sì wọ́n sì kírun wọn tí wọ́n á kí wọ́n á tún máa bá ìrìn àjò wọn lọ so wọ́n ń ṣàǹfààní pẹ̀lú hadisi jo ìlàtìlé al-aridu masjidan wa tahura ohun ẹlẹ́ẹ̀kẹta tí Allah tó ṣe fún anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam òun ni pé wà úhì láti lí àlìgànnà ìmù wọ́n tún ṣe ọrọ̀ ogun ní ẹ̀tọ́ fún mi wọ́n ṣe ọrọ̀ ogun ní ẹ̀tọ́ fún mi àwọn ànábì tí wọ́n ti lọ síwájú tiẹ̀ tí wọ́n bá jagun tí wọ́n kógun gbogbo ohun tí bá kó pátá ní nǹkan ìlò ní nǹkan ẹṣin ní aṣọ ní dúkìá wọ́n á dá gbogbo ẹ̀jọ́ sójú kan náà wọ́n wàá sọná sí wọ́n ò gbọ́dọ̀ mú nǹkan kan bẹ̀ wọ́n á sọná sí gbogbo ẹ̀ máa jóná tán ráúráú àmọ́ ńgbà ghanaim onijamu ganima ganima ni ogun ghanaim kìí ṣe jamu ganamu ganamu ni agutan jamu ganamu ni aginaamu aginaamu ó di nǹkan kẹta nǹkan lẹ́ẹ̀kẹrin. wàkánà nàbíyù yúbọ àtù ìlà káwọmì yìí kọ sọ wàbùn ìtù ìlànà sìkáfà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì kọ̀ọ̀kan wọ́n máa ń rán wọn sí ìjọ wọn káàsọ̀ ní àdáyanrí wọ́n máa ń rán wọn sí ìjọ wọn ní àdáyanrí àwọn ìjọ tiẹ̀ rèé o àwọn nìkan sọ nìkan ọmọ bá sọ̀rọ̀ ọlọ́run ẹ rí i pé nínú bíbélì gan kí wọ́n tó da ojú ẹ̀rù bíbélì sọ pé Jésù sọ pé wọ́n rán mi sí àwọn àgùntàn Ísírẹ́lì tó sọnù àgùntàn ilé tí ò sọnù nínú ọmọ Ísírẹ́lì wọ́n rán sí ọwọ́ àwọn àgùntàn tó sọnù kó lójú ọ̀nà ànẹ́bì Musa aleyhisalam nìkan lọ́lọ́run rán ànábì Ìsá ọmọ Màríyámù sí aleyhi salam. pẹ̀lú ẹsẹ̀ bíbélì yìí ọmọ áfíríkà tó bá tẹ̀lé Ìsá ọmọ Màríyámù ó ti sọnù o. ọlọ́run ò yìí Ìsá ọmọ Màríyámù sí áfíríkà kò rán sí òyìnbó ìsírẹ́lì kì í tó wá sí gbogbo ìsírẹ́lì àwọn tó bá sọnù nínú Ísírẹ́lì lọ́ní ọlọ́run rán yísá sí. bọ́lá ọba ṣe máa ń rán ànẹ́bì kọ̀ọ̀kan sí àwọn ìjọ ti ẹnu. ànẹ́bì ṣùáìbù àti ànẹ́bì Ibrahim ó dà bẹ́ẹ̀ ni pé contemporaries ni wọ́n wọ́n jọ lo àsìkò kan náà ni. ọ̀tọ̀ níbi tí ṣùáìbù ti ń jíṣẹ́ ọlọ́run ọ̀tọ̀ níbi tí Ibrahim náà ti ń jíṣẹ́ Ọlọ́run Musa àti Khidiru Musa àti Khadiru ọ̀tọ̀ ní ibi tí Musa wà tó ti ń jíṣẹ́ Ọlọ́run ọ̀tọ̀ sì ní ibi tí Khadiru wà tó ti ń jíṣẹ́ Ọlọ́run bó tilẹ̀ já sí pé kò sí ìfẹnukò lọ́dọ̀ àwọn onímọ̀ lórí Khadiru ṣé ànábì Ọlọ́run ni àbí kìí ṣànábì Ọlọ́run ṣùgbọ́n ìfẹnukò wà wípé gbogbo iṣẹ́ tí kọ́dírù ṣe ọlọ́run ọba ló ní kó ṣe é nítorí pé àdìsí kan bẹ tó sọ pé ọlọ́run ń lo àwọn kan nínú àwọn tó ti síwájú lọ tọ́lọ́mọ mi sí wọn tí wọn kì í sì ṣe ànábì ọlọ́run. wábùn ìstù ìlànà sìkáfà. Si wọ́n sì gbé èmi dìde sí gbogbo àwọn ènìyàn káfà kéde tó mọ káfà pátápátá kúdúkùlù fi sílímì káfà ẹ wọnú ìsìlámù pátápátá nígbà wọn ní kó wọnú ìsìlámù pátápátá ẹ jẹ́ àwò bóyá wọnú ìsìlámù pátápátá nìsín tàbá bẹ́ẹ̀ láti irun orí rẹ láti di irun orí rẹ ọ̀wọ́nú ìsìlámù. torí pé irun tó ṣe sórí kèsè irun mùsùlùmí abóòrí báwọn tọ́kálukó yẹ orí ẹ̀ wò wọ́n tó dé fìlà sí fìlà orí rẹ̀ káwọn tó ṣe síbẹ̀. ṣé ìsìláàmù dé irun orí rẹ̀ ó débẹ̀ ọ̀ya irungba rẹ̀ kọ́ ó débi irungba ok ibi ṣòkòtò rẹ̀ ń kọ́. se làbọ̀ ori nǹkan kan fi ọwọ́ kan o ọ̀lẹ́kùn rògbọ̀n ẹnìkan nígbà tó ta sí mi ó ní ẹ̀mọ́ wàbúrò ẹ̀mọ́ wo wọ́n ń pè é láyé àfáà o o gbogbo èèyàn ni ọ dàbí ìjẹ̀bú àwà ìjẹ̀bú àwàdà abẹ́ ẹ̀rí báwọn ẹnìkan sì lọ wá tiẹ̀ tì lágbọ́n yìí ṣe rí pé ọlọ́run ní máa fún yàn so kì í ṣe pàǹfààrọ̀ gbọ́n wa o ìwọ̀n bá tọ́lọ̀ ń fún wa a mánéjì ẹ o a sì ń kóńpù ẹ̀ wọ́n tá sọ fún ọ ni wípé àṣẹ tọ́lọ́run ọba adẹ́dà pa ọ́ lórí Islam o ní àṣẹ káfà àṣẹ káfà àṣẹ pátápátá. pátápátá lẹ́lẹ́hàá wọṣọ pátápátá lẹ́lẹ́hàá ṣe kí ni lẹ́lẹ́hàá wọṣọ. ìyún ni pé tẹ́lẹ̀ àbá wọsọ wọṣọ tóbi bá gbogbo ara ẹ̀ ni ó bò gbogbo ara rẹ̀ ló máa ṣe kí ni ìsìláàmù rẹ o àṣẹ tọ́nà ọba kọ́ ni udukulu fìsílímì káfà. ẹ wọnú ìsìláàmù pátápátá tẹ́ ń bá sọ pé ilé ìsìláàmù ni ṣe ilé ìsìláàmù ni ṣe má ṣe ń tí ì bá ti ṣe ìsìláàmù mọ́ o tó ti yé ọ lásìkò tá a wà ní ìsìn aláwa nínú oṣù rọ̀bíùlẹ̀ awal ǹjẹ́ mọ̀ pé oṣù ayẹyẹ ọjọ́ bíi ànẹ́bí ló jẹ́ lọ́dọ̀ àwọn àwọn aláìmọ̀kan ìyẹn kì í sára Islam ìyẹn kì í sára Islamu wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní ìsìn láti máa tẹ ẹ́ńbílòpù wọ́n máa ṣe pósítà wọ́n máa ṣe advertisementi pé mòlídì bàbá àwọn ní kinní kan ọjọ́ba ìní mòlídì ṣéwù kinní kan ọjọ́ba ìní ìyẹn kì í ṣe Islam ìyẹn kì í ṣe Islam torí pé ohun tí ó di ara Islam yóò jẹ́ nǹkan tànẹ́bí àtàwọn sọ̀hábà ṣe kọ̀wá sákọ̀ọ́lẹ̀ pé ànẹ́bí àtàwọn sọ̀hábà wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì kódà ìgbà tí ọjọ́ ìbí ànábì ò bá nítumọ̀ sí ẹ̀sìn wa ìgbà tí ò bá nítumọ̀ nígbà tí wọ́n fẹ́ dìtámìn déètì wa tí wọ́n fẹ́ gbé ọjọ́ tá a máa lò ọjọ́ tá a máa kà fún ojoojúmọ́ tí wọ́n fẹ́ gbé kalẹ̀ táwọn kan sọ pé ẹ jẹ́ ká mú déètì wa ká bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan ní máa ní déètì tiwọn ádámà ní tiẹ̀ nóhù ní tiẹ̀ ibrahim ní tiẹ̀ musa ní tiẹ̀ isa ní tiẹ̀ ok torí pé àsìkò ànábì kọ̀ọ̀kan bí àsìkò ìjọba wọn ni bí àsìkò ìjọba ẹnì kọ̀ọ̀kan wọn ni nígbà tí wọ́n á ń jíròrò pé ọjọ́ wo ni ká ti bẹ̀rẹ̀ déètì wa táwọn kan dábàá ọjọ́ ìbí ànábì wọ́n gbàdánù wọ́n gbàdánù wọ́n ní ọjọ́ ìbí ànábì kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn wa wọ́n bí bí wọ́n ṣe máa bí àwa náà ni lọ́gọ́ tí wọ́n sì bí kè ìdọ̀gá wa kò tí ì di ọ̀gá wa kí wá nìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ ẹ̀sìn kò ń sọ̀rọ̀ ọjọ́ bí ànábì ẹ wá wo àwọn tán wá sọ ọjọ́ bí ànábì di ayẹyẹ lónìí tán wá sọ di ara ẹ̀sìn ṣe rí pé ẹlẹ́sìn ni wọ́n wọn ò sì ṣe torí ọlọ́run wọ́n fẹ́ ti máa pawó ni. wàkánà nàbí yùyúbọ àtúnyìlá kọ́ọ̀mì kọ́ sọ ànábì kọ̀ọ̀kan wọ́n máa rán sí àwọn ìjọ rẹ̀ ní àdáyanrí wàbùrìntù ìlànà sì káfà wọ́n sì rán èmi sí gbogbo àwọn ènìyàn pátápátá iṣẹ́ tọ́lọ́run fi rán ànábì kọ̀mọ nílẹ̀ lárúbáwá gbogbo kọ́ńtínẹ́ǹtì ayé ni wọ́n rán ànábì wá sí sallallahu alayhi wa èyí ni ìyàtọ̀ kẹrin láàrin ànábì wa Muhammad àtàwọn tó síwájú rẹ̀ àyíbá àmọ̀tẹ́bá ní kó ka ìyàtọ̀ tí ń bẹ láàrin ànábì àti gbogbo àwọn ànábì tó síwájú rẹ̀ eléyìí ló mú wálẹ̀ rì. nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún wá òun tí tù ṣàfà wọ́n wá fún mi ní ìṣìpẹ̀ wọ́n fún mi ní ìṣìpẹ̀ ìṣìpẹ̀ tánẹ́bì ń tọ́ka sí láàrin yìí ó ní ìṣìpẹ̀ ní gbangba ọjọ́ àlìkìyámọ̀ gbangba ọjọ́ àlìkìyámọ̀ à ń bọ̀ wá ka àdíìsì yẹn níwájú a sì ti máa gbọ́ náà pé tó bá dọjọ́ àlìkìyámọ̀ aláwo máa fi wá sí detention fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ó máa fi wá sí detention fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nítorí pé inú ọmọ bíi inú ọmọ bíi torí àwọn tí ó wọná lọ́pọ̀ jù lórí pàtẹ́ńtéèjì ratio one to ratio one one to nine nine nine one thousand minus one kí nìyẹn ratio one to nine nine nine ọlọ́run nìkan máa gúùpù àwọn èèyàn ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹnì kọ̀ọ̀kan nínú ẹgbẹ̀rún kọ̀ọ̀kan lọ́mọ àdìjẹ́ náà. báwo ni inú òsè ní bí ọlọ́run ká sọ pé ìwọ náà ṣiṣẹ́ wọ́n wá da iṣẹ́ rẹ sí ọ̀nà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún wọ́n wá ní ìkọ̀ọ̀kan ló wúlò ń bẹ̀. kínú ó dùn. àdéhùn wa sọ pé aláwo bí inú kan lọ́jọ́ náà tí ò torí pé àwọn tó pọ̀ jù nínú ènìyàn àti ni ó wọ̀ náà ni ó bó ti wá jẹ́ ọ̀kan nínú ẹgbẹ̀rún ó kù sí ọ lọ́wọ́ àmọ́ àti ẹyọ kan yẹn ni o àti nine nine nine ni o àkọ́kọ́ wọ detention náà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà tí detention bá sú wa láwa lọ́mọ báwọn ànábì níkọ̀ọ̀kan bẹ̀rẹ̀ lórí ànábì Adam aleyhi salam òun kálukú àmọ́ yẹrí yóò máa taari ẹ̀ sí ànábì tó bá tẹ̀lé yóò ma taari ẹ̀ sí ànábì tó bá tẹ̀lé títí tí a fi wá lọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni ọ wà á ṣìkẹ́ wa ọlọ́run dájọ́ dájọ́ báyìí kẹ́ni tí ó wọ̀nà ó wọ̀nà kẹ́ni tí ó wà lìjẹ́ náà wà lìjẹ́ náà àkọ́kọ́ nù fún ànábì kejì ni pé nígbà tó lọ́nba wa dájọ́ tán tí àwọn mùsùlùmí aláìgbọràn mùsùlùmí tó di orí ẹ̀sìn mú tó fi ẹsẹ̀ ẹ̀sìn lẹ̀ mùsùlùmí tó di ẹsẹ̀ mú tó fapá lẹ̀ tó ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ rẹ̀ tọ́ba wa bá dá tọ́ba yọ̀bọ̀yọ̀bọ̀ rẹ̀ tọ́ba bá dénú iná ànábì ó tún wá lọ máa irú àwọn bẹ́ẹ̀ pé kọ́lọ́wọ́n bá tó yọ wọ́n kù nù náà kò wá níyé máa sì pẹ́ wọn títí kò fi ní sẹ́kù ẹnìkan tí mọ́nì tó kéré bíi kọ́rídàlì kọ́rídàlì dàbí èso èso ewédú tàbí èso wo ló kéré jù ṣé pé tá a bá fọwọ́ ra báyìí a mọ̀ pé à ń fọwọ́ ra nǹkan ni níbi tó máa kéré dé bíi jéró ẹni tí mọ́ni ẹ̀ tá wà ṣùgbọ́n kéré tewédú náà ni ọkà bàbá tóbi ẹgbẹ́ àárín yé dáadáa ànábì ọmọ ṣìpẹ̀ fún àwọn mùsùlùmí ọ̀daràn kò ní í ṣìpẹ̀ àwọn kèfèrí o. ṣùgbọ́n yóò sì pè àwọn mùsùlùmí ọ̀daràn wọn náà ti mọ irú ọ̀nà tó ń dá o ó ti mo o ó mo o ohun tó fẹ̀mí tì ni pé ṣé lè yóò gbé ọwọ́ náà kò wá sí ọ̀nà tó kéré tí ègbéyàn wọ náà pé ọ̀ràn yìí kéré o kì í gbéyàn wọ náà o kò sí ó ti mọ oran tó ń dá lọ́dọ̀ ara re. òkùnkùn kì í kùn. kó nínú kọ́ ma mọ́nú rẹ o bó bá yó ni yọ mà bí ò yó yọ mà àbí now ànábì ọ̀hà máa sì pẹ̀ irú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ aláwọ̀ gbà á láyè yọ yọ̀ǹda fún pé máa sì pẹ́ wọn so yóò á máa sì pẹ́ wọn títí tí ó fi wá kan ẹni tí mọ́nì tó wà nú ọkàn rẹ̀ tó kéré bíi ọmọ iná igún. ó kéré ni o kì í ṣe kó bàjẹ́ o yàtọ̀ ń bẹ láàrin pé ìmánì kéré àti pé ìmánì bàjẹ́ bó ti wulẹ̀ wù kí ìmánì ò kéré tó tí ó ti bàjẹ́ ò ní rá sínú ṣé ń tọ́ fẹ́ ní ẹ̀ fi kéré bó ti wulẹ̀ wù kí ìmánì ẹ̀dọ̀ kéré tó sẹ́ kò ní ránu ṣùgbọ́n kò gbọ́dọ̀ bàjẹ́ náà lọ́wọ́ lọ́ọ́ fi já sí pé nínú ẹ̀kọ́ tó yẹ ká mọ̀ ká mọ̀ yanjú ká sọ pé o ò ní mọ̀ irun kíkí yanjú o ò ní mọ̀ ààwẹ̀ gbígbà yanjú o ò ní mọ̀ ájì ṣíṣe yanjú o ò ní mọ̀ mọ̀ámálà. ò níyanjú ìwà ìmọ̀ ẹ̀kọ́ tá a máa fi bára wa lò ò nímọ̀ yanjú a sì ni ìmọ̀ akida lórí taohid la ilaha illallah ó gbọ́dọ̀ máa yanjú torí pé yẹn nìkan ni garanti wà fún tó fi ní ra sí tó fi ní nù náà ìyẹn nìkan ni o ìmọ̀ àkìídà yẹn nìkan ni. àkídà rẹ ò gbọ́dọ̀ bàjẹ́ tọ́ba kéré ó sì ń dáa ọ̀dà fúnrú rẹ̀ ká ló kéré ọ̀dà fúnrú rẹ̀ mọ̀nàkà kìí ṣerú mi nìyẹn ò dáa fún ṣùgbọ́n ọ̀dà fúnrú tí lo bíi bóyá tírílíọ̀n years tó lò nù ná ẹ̀sẹ̀ ìjìyà pé ìmọ̀nì kere kéré ṣùgbọ́n ó padà kúrò ó padà kúrò ìwọ tó sì kẹ́yìn jáde kú ònú ná tí mọ́ni ẹ kéré jùlọ tó jáde kẹ́yìn nù ná ìwọ àlìjánà tiẹ̀ gan ó tó gbogbo ilé ayé ìmẹ́wàá ẹni tó kéré jùlọ nù o kó lè mọ̀ pé ọ̀run tóbi ju ilé ayé lọ ọ̀run táwọn olókè yìí ó tó bi kọjá mẹ́sọ́mẹ́ǹtì yẹn tọba ní ilé ayé bíi mẹ́wàá náà mo fi èkó ti tú ọ dàtí ìsọkànjúà <laughs> dákun má jẹ́ kí mọ́nì rẹ bàjẹ́ o ó ṣe kókó o ó ṣe kókó o má kí bàjẹ́ o gbogbo ẹ̀kọ́ tó kọ́ tí rẹ tí ó fi ọ̀ràn ni o kọ́ ọ mọ̀ lọ́ràn o kọ́ ọ kọ́ ni o. ìfìkẹ́ yìí ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ àwọn tó síwájú rẹ̀ kò fún wa.